ẹni yóò tó bá yakọ ọlọ́run tó yakọ ànábì sallallahu alaihi wasallam inú ìgbẹ́ ló wà kò sẹ́nì kan tó ń tọ̀run ó ṣe léṣe tí ó kò bá bí ìbá tara rẹ̀ kò sí torí ká lè mọ ibi tá rìn sí ká lè mẹ́ni tẹ̀lé ọlọ́run bá ọ̀sàlékún kí àdìgẹ́ fún ànábì sallallahu ta'ala sallam òun náà lẹ́nu tó fi gbogbo àyè máa lẹ̀ ó fi ayé sílẹ̀ alàlùbẹ̀rọ̀ sínú mọ́lẹ́gbò tí ò lókùnkùn nínú kò sẹ́ni kankan tí ó sọ pé ìmọ́lẹ̀ ń dà tí ìbá fẹ́ kó tí ó ti wà ní ògbẹ́ ọlọ́ba ọ̀sìnkẹ́ náà kó kárí àwọn sàhábà kó kárí àwọn alẹ́ ànábì sallallahu ta'ala sallam àwọn tó jẹ́ pé sáàrù àlànáàjì ojú ọ̀nà ànábì ni wọ́n tọ̀ táwọn náà ti kúrò láyé wọn àrí kankan míì tí wọ́n lè gbọ́lá fún wọn àrí búyẹ̀ kankan àfojú ọ̀nà tó jùkẹ́ ọlọ́ọ̀bá fi ilẹ̀ fún wọn eléyìí kéré jẹba àwọn láyé àtàlùkì àmà wọ́n gbá súnà ànábì mú títí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà là ń sọ̀rọ̀ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan tó bá tẹ̀lé ojú ọ̀nà àwọn tó tún tẹ̀lé àdádálẹ̀ nínú ẹ̀sìn ọwọ́ ń burú sí i ó ń lé kẹka ó ń lágbára gan lásìkò ilé àwọn èèyàn bó tẹ̀ jẹ́ pé ìfẹ́ inú náà ń wà nù tí ò jẹ́ káwọn èèyàn tó òdòdó mọ̀ ṣùgbọ́n ìjapá táwọn ní bíbélì à ń dọ̀rọ̀ ọ̀rú máwọn èèyàn lójú kódà kò jẹ́ pé súnà orin lọ́kàn àwọn èèyàn tààrà náà àwọn alẹ́ni oníbídà náà wọ́n ló rọ̀rọ̀ sọ̀nà ó ti débẹ̀ lásìkò yìí ẹ̀sùn náà pé ẹ̀ máa tọ́ka sọ ní bídí àbí gẹ́gẹ́ ẹni pé ń tẹ̀sìn ibi tọ́rọ̀ tí wọ́n ti burú ju tẹ́lẹ́bọ lọ́nu tí bàbá Ṣàngó bá kọjá ń sọ àbàbá Ṣàngó ló kọjá ọkọ̀ ẹ̀rí lọ́nu àbọrúbọyè ló kọjá ọkọ̀ rẹ̀ ní lọ́nu ilé rẹ̀ ní bẹ́ẹ̀bí báyìí ẹ mọ̀ wọ́n lámọ̀ tán láwọn tí ì tẹ̀sìn Islam rárá rárá ṣùgbọ́n ẹ̀ mọ ní bíbí àgẹ́gẹ́ bí ẹni tí èsè mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ibi tọ́rọ̀ ti rújú nìyẹn o àwọn èèyàn kóòtù wọn wọn ló ní pọ́ìntì wọn ló rọrọ̀ sọ wọn ní nítorí náà wúyẹ̀ gbàgbéyẹ̀wò olùmọ̀ òdodo ó sì ti mọ̀ pé kò sọ̀rọ̀ mbẹ̀ àwùjọ tí ò bá sì ti sí ìkárà mẹ́sìn pé a fẹ́ gbọ́ yé a fẹ́ gbọ́ yé ibẹ̀ orí ẹ̀ ti àwùjọ tí ò sẹ́nì kankan tí ó jọ ní bíbí àlógún nínú àwọn èèyàn tí èso ní kéwú bí i ti báwo kóhun sọ̀rọ̀ kó jẹ́ pé tó gbọ́rọ̀ ẹ̀ ò ní sẹ́ ìdẹ́jọ́ àfa àkótó mèsì ẹ̀ àwùjọ wa ìlú ràn ní ọ̀rọ̀ tí ò náyà ní kankan tí ò lani ní ogun tó wáyé kó lùmọ̀ ló gbọ́ tẹ́ni tó sọ̀rọ̀ náà ti mọ̀ pé ní ìbàjẹ́ lòun wà àmọ́ bí tóun ti sọ òun ó sọ̀rọ̀ lọ òun ó sì lọ òun ó sọ̀rọ̀ dálẹ̀ òun ó sì lọ kò sẹ́ni tó challenge òun bẹ́ẹ̀ bídí àti débẹ̀ lásìkò yìí yóò dẹ̀sẹ̀ ìrú jẹbọ lọ bídí à in tó jọ bí ẹ̀sìn tí ìṣẹ̀sìn wọ̀lá yóò dẹ̀sẹ̀ ìrú jẹbọ lọ tẹ́lẹ̀ bọ́ bá ti wà nípa níbẹ̀ lẹ́bọ ni ebí bàbá pẹ̀gbọ́n ni kí lẹ fẹ́ kó sí tẹ́lẹ̀ ọ yàtọ̀ sọ́nà tí bídí à ó gbà yóò kó bẹ́ẹ̀ nìkan tó fẹ́ sí lọ́n tẹ́lẹ̀ àwọn ọmọ pé kò lè tó yìí lónà ó bá padà ní ó bá sọ tírà ọlọ́run lẹ́yìn ó bá sọ súnà náà nílẹ̀ sallallahu ta'ala alaihi wasallam ìdí nìyẹn tó yẹ pé tó wáyé tó ń la ọ̀rọ̀ bídíà bẹ́ẹ̀ bọ́ ti lágbára tó tó gbé lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́sẹ̀ òun ló ga jù síbẹ̀síbẹ̀ kò yẹ ká dákẹ́ bí ọ̀rọ̀ pé wọ́n dá nǹkan kan wọ́n dá nǹkan kan lẹ̀ nínú ẹ̀sìn wọ́n wá pè lẹ́sìn tó pé àwọn tí ń dá nǹkan kan lẹ̀ tí wọ́n pè lẹ́sìn ẹ̀sìn ànábì náà ni wọ́n pè sallallahu ta'ala sallam tí wọ́n bá pè lẹ́sìn tí wọ́n ní kì í sí Islam èsì àwọn ní ọkàn wọn ò ti balẹ̀ ara wa gan ó balẹ̀ tí wọ́n bá sọ pé kì í sẹ́sìn kéré mọdé ni ọkàn wọn ó balẹ̀ ara wa náà ó balẹ̀ pé wọn ò tọ́ wa ẹjọ́ wọn lọ jẹ́jẹ́ wọn bàbá ní bùkátà sí kápé wọn sẹ́sìn kápé wọn sẹ́sìn èyí tí wọ́n ṣe wọn làjà lọ ṣebí wọn ò pé ní ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam àbí kó ṣe pé ṣebí erémọdé ni wọ́n pè pé àwọn ń ṣeré ni ó kàn kù síbi kápé wọn sójú ọ̀nà ọ̀là ló bá parí ṣùgbọ́n gbogbo tí wọ́n bá dálẹ̀ tán pè ní ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ẹ mọ́jọ mílíọ̀ ọ̀lọ́ ní ìsọ́kọ̀ ẹ̀gún wọn pa ọ̀ ẹ fi àwùjáre ọ̀rọ̀ ọlọ́run àti ànábì bá ti wọn jẹ́ láwùjọ sallallahu ta'ala sallam eléyìí wàá mọ lórí ẹni tó nímọ̀ nìkan ìgbìyànjú gbogbo wa pátápátá tẹ́ ń gbọ́ mi tàbí ń sọ̀rọ̀ yìí jẹ́ kó sọ ọ̀rọ̀ kan tó fi jáde parọ́ máa nàbí sallallahu ta'ala sallam kí ẹ yanjú ẹ̀ ń bẹ́ẹ̀ kó tó lọ tí òfin ilé sọ mí tí ó bá tẹ̀ sọ mí pẹ̀lú ìbẹ̀rù gbogbo ni àmì tó wà bíi kò sí láwà lórí ẹnìkan ẹ̀rù ó sì máa bàa ó yẹ ká bùkátà sí gbẹ́sìn yẹn dédọ̀ o ó yẹ ká bùkátà ẹ̀ o wọ́n ti ń ba àlámọ̀rí ayé jẹ́ látara ẹ̀sìn yìí yóò di àdìkì àmọ́ dára kéta ntóbi náà àti àwọn olùmọ̀ wa gbogbo tí wọ́n jí sí ọlọ́run tí wọn ò retí tọ́rọ̀ wọn ò retí kọ́bọ̀ nínú aláwọ̀ funfun àtàláwọ̀ dúdú kódà wọ́n kọ síra òun náà kọ́nú tó bí aporó táwọn oníbíbí à ń jẹ ní wọ́n fẹ́ ilé ìwádà kan lọ mọ́ bí àwọn èèyàn lórí ara àgbẹ̀jú kan náà nù a kọ̀mẹ́ndì ẹ́fọ́ọ̀tì wọn ṣùgbọ́n ọ̀nà jìn ò bí tá ń lọ jìnà àwọn oníbíbí àná ọmọ kan wọ́n rọ ọmọ kan lábala kejì wọ́n kó bọ́ ọmọ nínú ntí ó bí ká má dákẹ́ lórí ọ̀rọ̀ pé wọ́n pe ìkankan lẹ́sẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí èsì ìtẹ̀sìn rẹ̀ ó lọ́rọ̀ tá ànábì náà ẹ̀yẹ̀nà náà òdodo lèyálíkà mọ̀nì hálàkà àǹbájìnà wàyáhìá mọ̀nì háyà àǹbájìnà kẹ́ni tí ó parun lè mọ̀ pé ìparun ló wò òun kìí ṣe pé sábàbí tó ń fi parun ni pé kò sáwọn olóòótọ́ kó lè mọ̀ wàyáhìá mọ̀nì háyà àǹbájìnà kẹ́ni tí bá sì ń sin lọ́hùn kó mọ̀ pé lẹ́rìí lọ́wọ́ gbogbo ibi tó ń bá dé láyé tí wọ́n bá ti challenge òun kí ló fà tó fi ṣèyí lè àyà aw lè hadith aw lè sunna torí àyà báyìí lè ní dìmú tẹ́mi fi ń ṣe kí wá ló bá tó òfin ṣe léyìí ẹ̀rí tẹ́mi dìmú ni ó parí kẹ́ni tí ó ti lọ́ọ̀ náà mọ̀ dájú dé bẹ́ẹ̀ kò padà rà kọjá ní tó kéwù lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ lárúbáwá wọ́n mọ ilé àwọn tí ò sọ ní kéwù àwọn tẹ́rẹ́fà àwọn lọ́pọ̀ àjẹgbòrò wọ́n mọ̀ àwọn tí ń tewé dúta tòmọ́tì lọ́jà wọ́n mọ̀ in tó gbé wọn dúró ṣinṣin tí wọ́n fi wà lórí súnà lórí pìtàbà àti súnà wọ́n mọ̀ tafsir alukóran wọn ò lè gbé jáde káwọn bẹ̀rẹ̀ sí máa ṣe tafsir táwọn lẹ́kṣọ́rà ti wá fi máa kóòtù àwọn àfà làwọn ti kàkà gíga làwọn máa kóòtù àfà fún a ní mo gbọ́ ní pátó wa ṣéèkù báyìí mọ́ ṣéèkù tẹ́ ìgbọ́ yẹ kàkà gíga làwọn dà fẹ́ fún yín torí tí ó mọ pléènì látàárọ̀ títí ń wakọ̀ tó dìbì rọlẹ̀ àbí àbí àwọn èèyàn nígbà tí wọ́n bá fẹ́ jà wọ́n ní sí ọkàn rí mọ́pá ni ebi dẹ́fà làwọn táwọn wù náà tọ́wá ní à nítorí kí mọ́bà sùn ni ló fi gbé pàṣọ sí àbóbèsè rẹ̀ kọ́ mọ́bà sùn ẹni tó gbé wà sí kí ò sí sùn tó náà ń bọ́ wà kọ́lọ̀ lọ́ọ̀ kọ́lọ̀ rọ̀sùn òun náà sì ń wakọ̀ káàkiri ni tó fi dìrọ̀lẹ́ tó fi dìgbà tó náà sí wọ́ so pè fáwọn jáde mi pé kí mẹ́bà sùn ni tó fi jẹ́ pé irinṣẹ́ èṣù yìí mọ̀ kó sínú etí èèyàn títí kí ló fi sí ní gbogbo ojoojúmọ́ ayé nígbà tó bá rọ kan náà bá jógun ní ó bá tẹ́ kò fẹ́ gbọ́rọ̀ lọ́n tẹ́lẹ̀ ni ní ó bá tún ti pé kó tún mọ́ ọwọ́ ẹni tí sọ̀rọ̀ lọ́n láwò níwò tí ewúrẹ́ lápapọ̀ wọn ní ewúrẹ́ ń wọ lápàtà bíi kókú. àwọn ní ẹ̀sìn jẹ́ náà sí àwọn ànábì sọ̀lọ́lọ́ ọ̀sọ̀lọ́ àwọn ní ẹ̀sìn jẹ́ náà sí hà wọ́n ní fún ta ni ó nílì láà fún àlọ́ àwọn olùmọ̀ tú síbi wípé kẹtẹ̀ lọ́lọ́run

àmọ́ orí rẹ̀ ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní òní lẹ́ẹ̀fí lè rí nǹkan kan tánà bí pàwọ́ láti rẹ̀ sallallahu alaihi wasallam tí èdè kó ṣe dáa jù wá lọ mo ti mọ́ ń sọ ti pẹ́ èsì tí rẹ̀ ní kankan tí ó takò mú ẹ̀sọ̀ nǹkan tó lọ ń àti nínú fílà rẹ̀ ó ṣe sùyàmù dáa wá lọ bẹ́ẹ̀ náà làwọn ìbàdá tó tó jẹ́ orígun àbí tó branches of the religion kò sí ìtò òsì dájú wá lọ nínú wà èwo ni òwú dájú wá lọ kìí parọ́ kò parí káàkiri kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó dà náà dì wá parọ́ mọ́gbà tó anadi náà kò ni rí ó ní sùúrù dèmi àtẹ̀yìn lọ ó ní bẹ̀rù ọlọ́run dèmi àtẹ̀yìn kílámẹ́sì àwọn olómi eléyìí ẹ̀kọ́ tọ́lọ́run bá dùn lára rẹ̀ lọ́lọ́run ní gbogbo ẹ̀ náà ní kọ́ wá sọ fún wọn kó o ti kọ́ wọn kọ́ wọn wá jẹ́ ìsìláàmù lójijì kó mọ̀ jẹ́ ìsìláàmù lápapọ̀ torí ẹ̀kọ́ tọ̀kan bí nàbí yìí rahma anábì kẹlọ́run sàlẹ́sà pẹ̀lú wa pé kọ́ mọ̀ jẹ́ tiwa sallallahu ta'ala sallam kó tó nípa nàbí dìde sallallahu ta'ala sallam àwọn yẹn wọn wà nínú jahiliya jahla ilé ayé sókùnkùn

gbogbo táwọn èèyàn sì sí láyé ni wọ́n ń ṣe láyé jọ́nà lọ́hùn wọ́n ń tajà wọ́n ń dáko wọ́n ń fẹ́yàwó wọ́n ń bímọ wọ́n ń jẹ wọ́n ń mu ọ̀kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe ló wá bá tọ́lọ́hùn èyí tó pọ̀ lẹ̀ tí wọ́n ayé padà wọ́n sì gbà fọ́lọ́hùn wọ́n ń pààyàn lọ́nà àìtọ́ wọ́n ń jẹ dúkìá ara wọn mọ́lẹ̀ wọ́n ń dáwọ́ ọlá tẹra wọn lórí gbogbo èèyàn láàrẹ ń jọ́nà lọ́hùn gbogbo wọn lálágbára ẹni tó bá ti lè mú ẹnìkan yóò mú ni tánàbí ò tó dé sallallahu alaihi wasallam ẹwà ọgbà yẹn sísì anáni dídé ó ti lọ sallallahu alaihi wasallam ìgbà tá a wá ń ròyìn kó tó dé yìí àtẹ̀sí àtàsùkò táwa ń lò yìí bọ́ọ̀ ló dé rí níbo láti rí àsìkò tánàbí wá lò nínú ìgbésí ayé wa káwa náà tó kó ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá sàhábà tẹ̀rí mọ́lẹ̀ tí wọn lónìí náà ní tó bá lè yẹ̀yàn jẹ nínú yẹ̀yàn jẹ àti tí ò bá ti lágbára ẹ̀ àwọn Yorùbá máa ń sọ pé à ń ṣera wa tí wọ́n máa sọ̀rọ̀ ìjọba lọ ní wákàtí kan wọ́n ó sọ tàwa ara wa ní wákàtí méjì wọn là ń ṣera wa wọ́n wà hákùn òótọ́ ọ̀rọ̀ tó ti lágbára nìyẹn à ń ṣera wa ẹnìkọ̀ọ̀kan làárẹ̀ bá ti ń àfẹ́ntọ́lọ́ bá bí ìsìlámù kan lé ẹnìkọ̀ọ̀kan láláṣẹ ẹnìkọ̀ọ̀kan ní pàṣẹ ẹnìkọ̀ọ̀kan ṣe bó ti fẹ́ àfi tó bá rí fẹ́nìkan ó mọ́hun yàtọ̀ fọ́lọ́n kódà ní tọ́lọ̀n bá ti lóhun ó mú yàn èèyàn ó dàbí ìgbà tí èèyàn fìjẹ́ sọ pé mú mi kí wò wò <laughs> àwọn olówó ọlọ́rin kìí sì mú yàn lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ bí tó bá ti mọ̀ pé nìkan ó mọ̀hún yóò kàrà kù tí ò bá ti sí ẹnìkọ̀ọ̀kan lálágbára ayé ò lè ayé ò lè jẹ́ o lọ́jọ́ náà lọ́run kọ́rọ̀ tó bá nà ní dìde ìyàbò orí onílẹ̀ àjáàr wọ́n lókùtà tí wọ́n sì wọ́n nígi wọ́n léèrè wọ́n sì ń da ẹ̀jẹ̀ ẹlẹ̀ burúkú burúkú lásìkò yìí ó yẹ ká rẹ́nìkan tó sọ fún wa pé tásìkò kánàbí ò tó lélẹ̀ ń sọ ní àbásìkò yìí torí fi ń ṣẹlẹ̀ lásìkò ilẹ̀ ń kà fún wa ẹni sọ pé kánàbí ò tó dé ìdí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ ń kà fún wa àkótánà ni wá lòdà nínú ìgbésí ayé báyìí sallallahu ta'ala wa sallam ìlápá rẹ̀ dà ó dà àsìkò tó lò in tó bí ni pé fàhádà àbíhì mínà dọ̀làlà ọlọ́run ti tọ́ wa sọ́nà kúrò lóbi anù wà bá sọ̀rọ̀ bí ìmínàlẹ̀ àmọ́ ojú tó fọ́dí tó là ojú tí ò rí mọ́lẹ̀ ojì tí mọ́lẹ̀ ọlọ́run bá tàn sí lọ́lọ́run bá fi sèrègún lẹ́wà lórí pẹ̀lú gbígbé dìde àkọ̀dìmọ́ ńlá lọ́rùn alálímú mi ni ọlọ́run sọ tó pọ̀ fún mi ní ìdìbà àtàfihìn rọ́sùn làmín àwọn fúsihìn nítorí kó gbé rọ̀súlù kan dìde láàrin wọn tó jẹ́ ya wọn yàtùnú aléhìm tí ń kí alùkùránì fún wọn ibi tí ma ti wọlé nìyẹn wáyù za kí ihi ó sọ pé eléyìn wọn mú kò dáa kò bójú mu nke tí ó ṣe nì èyí sọ lọ́rọ̀ kò bá mú ọlọ́run fẹ́ wàyùnàlímúhúmùl kìtàbà wà ìhìkìmá oun kọwọn lálẹ́ kùránì ayà tó sọ̀kalẹ̀ yìí tó fẹ́ kẹ́ gbọ́yé ń o wọ́n gbọ́yé ń bẹ wọ́n sì gbọ́yé tààrà láyé tó sì fún wọn tí jẹ́ hìkìmá wà ìkẹ́nu mìíràn kọbílò láti dọ́lá torí pé kí ayà yóò tó mọ́ sọ̀kalẹ̀ ojú anù okúdóró anù inú ẹ̀ làwọn èèyàn wà bàbá ń sọ̀rọ̀ pé ẹ̀tẹ̀ lọ́lọ́run ti lánàá ní sọlọ́lọ́ òtàrà sọ̀là ẹ rẹ̀ o torí pé ọ̀kan nínú ọ̀ràn yẹn ìgbésí ayé wa táwa lò yìí ni ẹ̀yin tọ́lọ̀ ń bàbàrà ọ̀ràn yẹn ní ká bàbàrà ẹ̀ tọ́lọ̀ ń pàtàkì o pẹ̀lú ẹ̀rí ọlọ́run torí kẹ́ má bà wá tú sí ibi tára máa ráyé máa tú sí èèyàn jọba èèyàn jẹ sẹ́nẹ́tọ̀ èèyàn jẹ eh, ó jẹ mínísítà ó jẹ rí tó jẹ àbójẹ ààrẹ kò sì pọ́n Ọlọ́run lé kèé fẹ́ntì sí lọ́run kò sí ní nǹkan Ọlọ́run pọ́n lé o ẹ̀yìn tó lọ́run bá pọ́n lé ká pọ́n lé àpọ́nlé ìtọ́mọ èèyàn nìkan lẹ́fun kò wọ́ọ̀tì kankan méjì báyẹn lọ ẹ̀yìn tó lọ́run pọ́n lé iná kan ọkùnrin náà lọ́ọ̀hí ìbẹ̀rẹ̀ ọlọ́run làpẹ́lẹ́ tó wá látọ̀dọ̀ ọlọ́run torí ayé kú ẹjú ká sọ pé torí ayé lọ́rọ̀ fífẹ́ yẹn kan lé ń sọ pé ọlọ́run fànàbì lé ẹgbọ̀rọ̀ pọ́nlé kìí ṣe torí ayé o wọ̀láì bọ́lọ́run bá ṣe torí aláhùn ṣẹ́rọ ọ̀nà Muhammad dan Rasulullah kí ẹ̀yìn gbàgbọ́ àìmí ò ní ti tànábì kan ajẹ́pẹ́ kó bá rẹ̀ dànù kó ní Islam la ilaha illallah Muhammadun Rasulullah sallallahu ta'ala wa sallam odi méjì nínú ìkọ́ ọmọ yàtọ̀ sí àdán ashhadu an

bismillah walhamdulillah wasalatu wasalam ala rasulillah gbana lọ́rọ̀ tó bẹ̀rẹ̀ níbi gbogbo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ní lárí wọ̀ṣẹ́rọ aláwọ̀ sọ́dọ̀rá mo sọ lẹ́ẹ̀kan pé ànábí òṣìṣẹ́ kó tó mọ̀ sí sallallahu ta'ala sallam adamana sọ́dọ̀ mana sharfu sọ́dọ̀ fífọ báyà mọ́ nìyẹn wọ̀rọ̀ fún aláwọ̀ zikra ọlọ́ngbórúkọ ẹ̀ tóbi nígbàtí ń bẹ láyé àdìgbà tí ò sí láyé náà tàbá ń dákọ̀ rẹ̀ ní gbogbo ojoojúmọ́ ayé sallallahu ta'ala sallam sallallahu alaihi wa sallam ní gbogbo ojúmọ́ ayé títayé وجعل ذل والصغار على من خالف امره انت واجي اقرار rẹ̀ oraye wa ibi tọ́rọ̀ bibi àti wọlé nu ibi tọ́rọ̀ àdádálẹ̀ tí wọ́n hun tí wọ́n pè lẹ́sìn ibi tí ò ti tí ò ibi tó gbà wọ́n lẹ́nu níbi tí a ti mọ pàtàkì ẹ̀ pàtàkì aburú ti ń bẹ́ńbẹ́ torípọ̀ náà ọba subhanahu wa ta'ala ja'ala azilla wa sagara ala man khalafa amra ẹni tó bá sọ sallallahu ta'ala alayhi wa sallam

sọlọ́lọ́wọ́ sọ̀sọ́lá gbogbo ẹni tí ń bẹ láyé àtẹni tí ẹni tàà ní ó yẹn gangan tí ó nífẹ̀ẹ́ ànábì rẹ̀ lọ ọwọ́ náà rí tùdé àbẹ́wò abẹ́jẹ̀mọ́ ẹ̀dákùn rọ́kù sí àpítọ̀ ọba ju ara rẹ̀ bàbá tó bẹ́ àti tí ó mọ́ ọ̀rọ̀ kàtọ́bù sí jọmọ̀ àrìjẹ́nà ó ní mo nífẹ̀ẹ́ rọ́bí aláwọ̀tàlá ó ní mo nífẹ̀ẹ́ ànábì mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ afárá mi nìkan ní nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ mo nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo nǹkan lọ afárá mi àfẹ̀mí mi nìkan òjíṣẹ́ ọlọ́run ọba kọ lẹ́kọ̀ọ́ ara fẹ́ńsíànù a máa fọ̀ wọ́n mọ́ ó rí pé ọ̀rọ̀ òun kò wọlé títí tí tó fi nífẹ̀ẹ́ mi jura rẹ lọ ó mọ̀rọ̀ pàtàkì náà ń fèsì lórí ìjókòó kan náà kò dọ́lá ní mo ti nífẹ̀ẹ́ rẹ jura mi lọ nísìn lẹ́sẹ̀kẹsẹ̀ bó fi ṣe ń sọ ojú sí ọlọ́run ọmọ náà tó lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ èmi àtàríkọ̀ kan yín kí wàhálà wa ó pọ̀ lórí pé ẹ tẹ̀lé kìtàbù ẹ tẹ̀lé súnà wàhálà wa ò ní pọ̀ wàhálà wa ò ní pọ̀ tó ń tí gbogbo àlàyé yìí wọ tààrír àti lẹ́ni sáàtúnú kúrò níbi àìtọ́ apákan èlò tàjáwọ̀ sàbáàdùn náà sàhùdúdà lọ́wọ́ ṣẹ́ra àwọn èèyàn tó wá ń rọ àgbékalẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ẹlòmíì àgbélẹ̀rọ tó jẹ́ pé tipátipá lẹ́ẹ̀ ti bá súnà ọlọ́run àti tànàbí sallallahu sallam tẹ́ ẹ mọ́ tipátipá torí ẹ̀kọ́ ní fi sọ̀rọ̀ ṣubú ní rọ́kà mẹ́ta ní oníbídíà rọ́kà méjì náà ni ó sì tipátipá nù kò rí bí yẹ sí gbogbo tí ò bá ti ṣe é ṣe fún tipátipá tí ẹ̀ ní ọ̀rọ̀ ní ó pè bá ṣe é ṣe fún ṣe mọ̀ kó sọ pé kàábà lélẹ̀ ẹmẹ́wòlẹ̀ lọ mọ́mílákà rọ̀bíyà sàúdíyà mi ti kàábà lélẹ̀ ìtẹ́bá ti sọ̀wá àfọ̀ ẹgbà ládá tẹ́ ń gbà lọ́hùn sáà tó tí ìbá ti kó ṣẹlẹ̀ a lè ronú kàn yín láíláí tẹ́nìkan bá sọ àfọ̀ pé àbá àwọn ò lè bá débẹ̀ wọ́n bá débẹ̀ wọ́n sì bá kọjá bẹ́ẹ̀ láwùjọ mo wá ń wò lórí gbọ́kànsá alábàápàdé wà sí kan lórí Facebook ọwá jẹ́ aládàdálẹ̀ kan tí ń tako àfá ìní ọlọ́nkan ó ní ẹ̀ ń pé ká mọ́ lu yẹ̀pẹ̀ ní bá ń kóòtù ayé ní bá ń kóòtù àdí ní tẹ́ tẹ́ kóòtù àdí bá ń bẹ̀ lẹ́nu ẹ̀ tí ń sọ̀rọ̀ lọ́wọ́ musa mìírí ẹni tí bá so ní tó bá gbọ́ ọ̀rọ̀ ẹ̀ níbi tó tẹ́ ń pẹlẹ mọ́rọ̀ yẹn ó lè lọ kọ́ àlù yẹ̀pẹ̀ lọ́jọ́ náà pé àtàwọn tí ń polongo súnà àti wọ́n ń tàn wá ni nítorí obi náà wọn gbẹ́sìn yé nìyẹn o ẹ má dárọ̀ ìsìláàmù jẹ́ wọ́n tó bá jẹ́ mùsùlùmí ábílẹ̀ rẹ̀ fà ìsìláàmù èmi ò tí ì ní bùkátà sí kọ́ kí lẹ́mọ̀ tí mi ò fi need any research anábì idris ló ń kóòtù gbogbo ọ̀rọ̀ tó sọ pápátá ó ní anábì idris anábì idris ọlọ́run ní kó wo nǹkan kan nínú yẹ̀pẹ̀ dákun ẹ̀bá bi léèrè pé ṣẹ̀ríà wo ni ṣẹ̀ríà anábì idris ọdún mélòó láàrin ọ̀tà náà sallallahu sàlá sọ́lọ́ sì ni mo rán anábì sí sallallahu sàlá nítorí kó lè mú ṣé mo kásírà kí tó ṣé mo tẹ̀tẹ̀ kásírà kí tó fún lẹ́sìn yẹn pé kóòtù ẹni tó ọlọ́run rántí ọ ọlọ́run rán nàbí ìdílé sí ọ kóòtù ẹni tó ọlọ́run rántí ọ anábìwá Muhammad sallallahu ta'ala sallam tọ́lọ̀ ni mo gbé dìde rahmatan lil alamin kó jẹ́ kẹ́ fún gbogbo ayé tí wà àtẹ̀mí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kóòtù ẹ̀ pé ó ṣe lọ́tọ̀ kẹ́mọ́ lu yẹ̀pẹ̀ kẹ́mọ́ wá mọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ permanent state keep your mouth shut nìyẹn torí ìgbà tó bá fi kún pé ṣẹ̀rí ànábì tó kọjá lọ nínú àwọn ọmọ ànábì Adam aléìsọ́látù wasalam tó bá bí ó bí ìbejì púpọ̀ tó bá bí ìbejì ìbejì míì tó bá tún bí wọ́n lè fẹ́ra wọn ẹ sọ fún àfọ́n gbígbà náà kọ́ náà fọmọ ẹ̀fúnra wọn bẹ́ẹ̀ kọ́ àmọ́ kóòtù ànábì Adam kó fọmọ bíbí inú ẹ̀fúnra wọn bẹ́ẹ̀ sóyé ìbejì ẹ̀gbọ́n àtàbúrò àkọ́kọ́ ìbejì ẹ̀gbọ́n àtàbúrò tó tún tẹ̀lé wọn ọkùnrin àtobìnrin nínú wọn lè fẹ́ra wọn nínú ṣẹ̀rí ànábì adam tí ò ti pààyàn rẹ́ fóòn náà ẹ̀wò kó wá máa adam tí ẹ bá tún pẹ́nu ìgbẹ́ ló lọ báwo lọ̀rọ̀ wọn wà sí rí lẹ́nìí tí ti ẹ̀wà bùkátà ìsìlámù yìí kí tí ọ̀nà ó sì bùkátà gbọ́yé yóò pé àbàbá ẹ̀ náà rọ̀rọ̀ sọ torí pé nínú ọ̀rọ̀ yẹn ẹmọ tó tún fà àfá ọ̀nu ẹni tó sojú wà fún ẹ̀dún fi ti ẹ̀yẹ wà wọ́n sì lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èso ẹgbẹ́ wọn wọ́n látìlẹ́yìn bẹ́ẹ̀ tóyé wọ́n rí àtìlẹ́yìn bẹ́ẹ̀ ẹnìkan sọ fún mi fóun gan wọ́n àti ààrẹ kan ní ẹgbẹ́ dápọ̀ àti tó bá ní túláàsì ó ní I used to receive 100 million every month lórí alert mi lórí credit alert I don't know the person. I don't even want to know him. I don't even bother myself to know him. Ṣé wá mílíọ̀ ń wọnú àkáǹtì òun lóṣooṣù? Ẹnìkan ló ń gbọ́ wá sí àfún bíbí àtàbẹ́. Èmi kọ́ mo gbọ́. Sáàpẹ́ mi mo gbọ́ ni ìbá kò tẹ̀ jálẹ̀. Ó ní mi ò mọ̀ ń tọ̀hún kí n sì fẹ́ mọ̀. Ó lóun gbọ́ ni wá sí ẹgbẹ́ bóyá padà bó fi gbé rẹ̀ ga ni o bó fi but ìrírí ìrírí ayé náà jẹ́ ká mọ̀ ipé àwọn alátìlẹyìn kan wà pé ẹ máa sọ lọ pàápàá jùlọ àwọn tẹ́ ń dìgbẹ́ fún dóògùn fún dìǹkan fún ní nǹkan táyé wọ́n ń ṣe bẹ́ẹ̀ dáadáa ní ìta fojú rí yàtọ̀ sí faragbọ́ nínú wáàzì torí ẹ̀rọ náà fi máa pèpè síbi pé à ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé pẹ̀lú ayé mọ̀táwọn àyà àtìdúnìyà àmọ̀táwọn ẹgbẹ́ni mọ̀táù gúrù mọ̀táù rí àgbádùn tànjẹ láyé wà máa ń dà lọ́yọ̀ kẹ́rùn wọn àbùkọ̀ in ti bẹ̀lọ́dọ̀ ọlọ́run lóore ó ní ó ti sẹ́kù fún yìí abẹ́ẹ̀nìkan ẹnìkan sọ fún láàrẹ̀ ni kò bá ṣé sáyé òjò báyìí náà lọ bọ́ọ̀ láti wá sí pẹ̀lú wọn àwọn ayà pọ̀ nínú alùkùránì kẹrì tí ń júwò yí pé àwọn aládàdálẹ̀ fún eje lọ ṣùgbọ́n apá kan aburú ti ń bẹ nínú kádà nǹkan lẹ́ka pẹ̀lẹ́sìn àkọ́kọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tí ṣe bẹ́ẹ̀ irọ́ ni irọ́ ni ẹni tó bá ṣe bẹ́ẹ̀ òpùrọ́ ni tó bá sọ pé nǹkan kan ó tẹ́sìn mu bí àpèjúwe tí mo mú wáyé nìsín ó ní kò sáburú ń bi ká máa lu èpẹ̀ ká máa fi wá kọ̀kọ̀ níbi tí súnà ànábì gbòòrò dé láyé lónìí sallallahu alaihi wasallam kẹ́nìkan sì tún wà lórí ẹ̀ lónìí tá à ń sọ̀rọ̀ yìí kó mọ́ fẹ́lẹ́ ìrìnlẹ̀ láwùjọ ibi táwọn mùsùlùmí wà tẹ́ bá ń wẹ́yìn tó gbé gidi náà tó ní àyàn ní rí èyàn onírọ̀nà ọlọ́run ọba dé èyàn ẹ̀mí àtẹ̀yìn bọ́ sínú páńpẹ́ wọn

ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ mùtábì ń lè hàwà ẹni tí ó mú fẹ̀ẹ́nú lọ́lọ́run ni kò sì kìí sẹni tó mú àlọ́wù lọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹta wàlbídí àtúfèrìà àòfúrùkọ̀ ẹni tí ó bá omi ń tòrò ẹni tí ń ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kí ni òun mùsàbí òun olùfárẹ̀kù bẹ́ẹ̀nà jamaatul musulmi ẹni tí ń dáàrin àwùjọ musulmi rú tí ó fẹ́ kí kó gún torí kò sí bí ó se mú kankan wá tí òjò tọlọ́run yóò torí se déédé ìfẹ́nú àwọn èèyàn kan kò sí èméjì mẹ́ gbogbo ẹ̀ ló ọjọ́ ni ẹlẹ́ẹ̀kẹ́ ta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin wàlbídíà dọ́là àlá anù tó gbẹ̀yàn kúrò nínú Islam lọ́dọ̀ Ọlọ́run kó dàbí ọmọ rẹ̀ bá wọn gẹ́gẹ́ mùsùlùmí wàlìmọ̀bù tẹ́dì ọ̀hún mòbì ẹni tó sì dáadáa dálẹ̀ ẹni tí ń sọ nínú ni kò sí iyèméjì bẹ́ẹ̀ o ẹlẹ́ẹ̀karùn-ún wàlìbídé atu mìnà amọ́lè ṣeitọ́n iṣẹ́ ìsù ní bídíà wàlìmọ̀bù tẹ́dì kọ̀rínù ṣeitọ́n ọ̀rẹ́ ṣeitọ́n nẹ̀ ìdájọ́ ọṣẹ́ ìdájọ́ ẹbí ṣe iṣẹ́ ìsù ní bídíà ẹni tí bá ń ṣe ọmọ ìyá ṣètọ́n ni ẹjẹ́ máa yà kan wá mélé àbí méjì ọlọ́wọ́ bá sùhánà ọmọ yá rahman nínú sọ́tù zukhruf ayà 36 ẹni yíò tó bá dijú tó lóhun òrí lánà ojú títà lùbọ́ wá ti wọ̀ tí ó tí wọ́n bàlàbàlà o ní bẹ́ẹ̀bì tọ́lọ̀ mú wá ń bí aṣù ti wọ́ kò kílẹ̀ àmọ́ in tí ó sì rí tọ́lọ̀ ní orí ó rí ìrọ̀lí gọ́tà tó fẹ́ kọjá mẹ́ nùkọ́ yìí dọ̀láwù ṣe ìtọ́ náà àdésù dúó fún oní yóò rà lábàárìn ọwọ́ làhókọ̀rin oní òjà lábàárìn rẹ̀ nínú àyà míì ẹgbọ́bọ́ sí wá wàlẹ̀dínà yóò fi kú na àmúwà làhùnmùrí àánà ẹni tó bá ná dúkìá rẹ̀ torí káwọn èèyàn lè rí wàlá yóò nínú nàbí láàáyí wà ní mẹ́yìn yẹ́kù ní ṣẹ́yìn tọ́ọ̀nù làhùn kọ́rìnà fàṣán akọ̀rìnà ẹnitẹ́sù bá jẹ́ ọmọ ìyá rẹ̀ wọ́n dàbí bàtà sọ wípé ó ti dọ ọmọ ìyá èsù ẹni tẹ́sù bá wájú ọmọ ìyá ẹ̀ ọmọ ìyá burúkú ló bá rìn ló bá tò torí kíni torí kó náà kankan láti fi wójú rí àwọn èèyàn láti pé ó fi wá ẹ̀yìn àwọn èèyàn a ní bídí àhàrọ́mù ni ìdájọ́ tọ́lọ̀ fi mú asìn márùn ni alìwòjú alìhàrọ́mù wà náà karaha wal ibaha alakamu taklifiya márùn táwọn sọ pé nǹkan dá àbí ò ọkọ ẹ wà sínú tí wọ́n bá ní kankan dá ó bẹ́sìn mu ẹ wà sínú mẹ́ta nínú kó jẹ́ wájì àbí kó jẹ́ mọ̀jú àbí kó je mọ̀bá ti wọ́n wá kankan ò n'inu nínú ẹ̀sìn wa sona leji méjì tí ó fi pé márùn nínú haram makru tí a le kàn dédé sọ pé kini ò kò dá fi sábẹ́ ìdájọ́ kan nínú márùn tọ́lọ̀ fi mú wa sí so aráàmù ni ìdájọ́ bídíà o ìyẹn jẹ́ bó ṣe jẹ́ wàlùkúrú jù mìíràn lè bídíà ọ̀nà wọn làágbà jáde ń bẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ìyẹn láyé lónìí bídíà tó bá kù sọ́wọ́ ẹ̀ sí èsè súnà náà gbogbo ẹ̀lú ẹ̀ká dàálẹ̀ káfí káfí máa sàlékún sàkọ̀mọ́ ara ẹni àkọ́kọ́ mẹ́ ẹ̀jẹ̀ yára nínú mẹ́sàn tó wà ń bí ká máa pèpè sójú ọ̀nà ọlọ́run ká máa kọ́ ẹ̀ ní ẹ̀kọ́ àlùkùránì tó fẹ́ ká fi lọ ayé àti súnà tànàmì sallallahu ta'ala wa sallam ọ̀nà kan nìyẹn àwọn olùmọ̀ ló mọ eléyìí àtàwọn ọmọ kéwú wọn ibẹ̀ láàmọ̀ tẹ̀pẹ̀lẹ̀ mọ́tẹ́ bá ti bèèrè kankan áàfin lẹ́rìí inú kìtàbọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kama yan bídíà lódì àtòní bídíà bilhikmati wàlmọ́ ìdọ̀tí hasana lọ́nà tó tọ́ ọ̀pọ̀lọpọ̀ ó gbọ́yàn yé lónìí oníbílẹ̀ ìsẹ̀n tí máa pàtì rárá tí èèyàn máa pàtì pátápátá àáyàn wọn lórí ìbílẹ̀ pẹ̀lú wisdom torí tó bá kọ níbídẹ́ àti pátápátá dáwà rẹ̀ ò lè wúlò fún mọ́ láyé tọ́lọ́ wọn bá sàánú bíbí àyẹn látara ẹlòmíì tó ní hikima lọ́lọ́wọ́ fi sàánú ẹ̀ àbíkọ́lọ́ ó sì ká lára rẹ̀ tàmálẹ̀ ìsìláàmù sí lọ́kàn tó wá yẹ̀wọ̀ tọ́ yẹn lórí 100% kódà ò kí mọ́ ìgbà tó bímọ náà ṣe bíbí àní ìgbà tí ń fọmọ lọ́kọ náà ṣe bíbí àní ìgbà tí mùsíbà ṣẹlẹ̀ sí ṣe bíbí àní ẹ bá ṣe mọ́ bí gbogbo yẹn ẹ lè ṣe wá ẹ lè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ sínú ìsìláàmù mọ́ wà tọ́lọ̀ bá sàánú lọ́nà mi àìkọ ní bídẹ́ àti pátápátá èyí tẹ́lẹ̀ sí láwùjọ táwa wà yìí ìsà àwùjọ tó lẹ́sìn dáadáa o onípọ́lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí lóun sì súnà ti pọ̀ ní bídẹ́ àti pátápátá orin ṣe bẹ́ẹ̀ o èmi ò sì rí kàbẹ́ẹ̀nù súnà nàbì sallallahu ta'ala yóò ní ibi tó ọba ṣe dé tó fi lè gbọ́rọ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta dáwọ́tul khassa kódà a tún máa pe mo sàjọ náà àwọn olùmọ̀ ní o

personal contact àmọ̀ fún oníbídíà ẹni tàbá yẹn lójú pàápàá ààlẹ̀ lóyìn ẹ̀sẹ̀ láìláì ẹlẹ́ẹ̀kẹrin nọ́ṣẹ́rọ̀ àmọ̀ tán òdodo ká látara fíkọtíra látara wíṣẹ́wàásí látara báwọn èèyàn ṣe ń rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yìí ẹlòmí àfá kankan kọ́ ló lọ bá in tí wọ́n rìkọ́ọ̀dù náà ló Allah akbar òun ò gbọ́ ilé yìí ro tàbí mọ́ ẹnìkan gbọ́ aburú àsọ̀látò lè fàáàtì ìbàdàn ni mo ń gbé gbà náà ààrẹ ò sì balẹ̀ mọ́ bí tó ti gbọ́ tí títà fi pàdé lálẹ́ torílẹ̀ kẹta ní gbé sí mi lọ́wọ́ ní òun ti ń wá mi òun ti ń kí ló ṣẹlẹ̀ níbi tí ti ń sọ̀rọ̀ náà kí é sí kó yẹ̀ tẹ̀gbọ́ ti gbọ́ látọwọ́ ọ̀sán ó sì ń gbọ̀n wọ́láhìláàdì ọ̀dọ́ sì ni ọlọ́wọ̀ ògbọ́rí gbogbo tí wọ́n sọ súnà ó wá ní òun gbọ́ báyìí òun gbọ́ báyìí òun gbọ́ báyìí ó ní tó lóòótọ́ ni mo ní lóòótọ́ ni ọjọ́ náà ló lè àpò láti lè fásitì mọ́lẹ̀ ló yọ dànù ní ọkùnrin ẹlẹ́ẹ̀karùn-ún tààlí fùlùkùlù bí máa yù náà sì tí wọ́n máa sọ fún yín pé àsìkò táàmù fa ọkàn mọ́ra ó ti kọjá bàbá ńlá rọ ni ò a máa fa ọkàn gbogbo ẹni tí ò bá tẹ̀sùn mọ́ra sáyé òkè tìgbà kan lè yàtọ̀ sí tàsìkò kan ẹ lè fún ní bíbí à ń ṣe tí ò ní ó la iṣẹ́ máa ṣe ní ibi iṣẹ́ ilé lọ́wọ́ ni àbẹ́ ilẹ̀ sọ pé iṣẹ́ ìfẹ́ ni ẹ lè fún iṣẹ́ tó pé ẹfẹ́ lò fún súnà torí pé ẹfẹ́ kó gbọ́rọ̀ ọlọ́run báyé ẹfẹ́ kó tún súnmọ́ yín díẹ̀ sí bóyá nígbà tí ń gbọ́ ló kéré bóyá kò rìn nípa yóò bá ní ká ẹlẹ́padà lè fẹ́ bá fẹ́ tàlífù ni kìí ṣe pé ẹ̀kan lẹ̀ fẹ́ fún iṣẹ́ ẹfẹ́ ẹbí fàmọ́ra kó lè gbọ́tọ̀ lọ́n àwọn agbọ́ ní gbogbo ọ̀nà ẹ wá rí pé tó bẹ́ẹ̀ lòmí bẹ́ẹ̀ ni yóò tún sórí àtọ̀dọ̀ ẹ̀ mọ́ wá lọ mo yọ̀ǹda rẹ̀ wọ́n ròyìn ẹnìkan wọ́n ní adúpẹ́ fún ọ iléeṣẹ́ rẹ̀ ò ní bàjẹ́ o dáadáa rẹ̀ ó máa lékún o wọ́n wá sọ tó ṣe tó fi tọ́ sádùá wọ́n ní gbogbo ẹni tí máa kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ní sọ wọn pé àsìkò sọ láti ti tó yóò tún náà sọ pé ní tọ́lọ́run wí ní ìtànà bí wí ní wọ́n àdúpẹ́ ilé nígbà tí wọ́n bá débẹ̀ ilé ẹni tó sàdúrà lóòtọ́ àìmọye ìrìn lẹ́pẹ̀ ní mùsùlùmí lónìí tó bá tọmọ jẹ́ torí pé lọ kọ́ṣẹ́ wá lọ́kùnrin àti lóbìnrin sẹ́yìn tí wọ́n ròyìn tó kọ́ àtọ́ sàdúrà lóòtọ́ àdíkọ́ ọmọ kan ó ti gbẹ́sìn ẹyẹ láti lẹ́kọ́ pé ẹ̀sà ọ̀gá rẹ̀ ní báwí òun mo fẹ́ lọ sí sọ́lá nítorí pé àsìkò ti tó ní bá fi ọmọ yẹn ṣẹlẹ́yà pé ọkàrè màláíkà sólùsẹ́lọ̀ làwọn táwọn wà ń bí ọmọ yẹn yóò find it difficult tí a máa tó bá rìpọ́ọ̀tù fóbi mi tó lẹ́sìn tó ń bẹ ní olùjẹ́kọ́bí náà kò yé pé dákun bá rẹ̀ dàkó wájú mi tí ìrùn òṣèré kí wọ́n ọba délé lálẹ́ ni ebi táwọn ilágbájá ti kọ́ṣẹ́ kọ́ máa wú ẹjọ́ kẹjọ́ ń bì ẹlẹ́ẹ̀keje àbẹ́lẹ́ẹ̀kẹfà mọ̀hàwárá tó sláyà ìmọ̀tí masáàjì a ma wá máa tẹ̀sán ìmọ̀ àwọn lèmọ́mù mọ́sálásí náà sí ọlọ́run sàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tó bá gbà ní dáadáa ẹ̀yin tó lọ́run bá bùkún sẹ́yìn bá lówó tẹ́ẹ̀lẹ̀ ná torí pé fún wójú orí ọlọ́run àwa níbàwá sì lè plan bí ẹ̀sìn ó ti wọnú ọkàn àwọn èèyàn tó ti ń ṣẹlẹ̀ rí dáadáa dára tẹ́lẹ̀ gbọ́n tó rí kọ́ àyà owó lábáyé sẹ́línà ọjọ́ mẹ́ta sẹ́línà ọ̀sẹ̀ kan takọ́ra wa jọ tẹ́ǹtà àbẹ́rí mìíràn látàn lápè sí sẹ́línà ẹ wo iye èèyàn tó ti làmì láka láyé torí kó lọ sẹ́línà tó san 3000 ó san 5000 ó san 10000 wọ́n kọ́ níṣẹ́ fọ́sẹ̀ méjì ọlọ́sùn sọ́dọ̀ lówó mẹ́ nípa tayé kò sì mọ̀ nǹkan kan yẹn tẹ́lẹ̀ àfiri èmi náà fi rẹ́ni tó yẹ kó wá sẹ́mínà àtẹ̀sì ọ̀kan nínú àwọn ìmáàmù mọ́sálásí ni sẹ́mínà tá a ṣe fáwọn lèmọ́mù ní oṣù ní ọ̀sẹ̀ kan bàbá yẹn ṣe lẹ́pítọ̀ yẹn padà more than three months ní mọ́sálásí wọn tẹ́mi gangan jẹ́ eye witness ẹ̀rọ pé bàbá yẹn wọ́n ràn ní ó múra ni wàláhì làbí wọ́n fún wọn ní báàgì wọ́n fún wọn lówó díẹ̀ gbogbo tíra gbogbo pépà táwọn àbá dìlífà tán tẹ́ dìlífà ní lẹ́kṣọ̀ ní sẹ́mínà yẹn wọ́n sọ títírà wọn kò ní wọn lọ́wọ́ wọ́n há kọ̀ọ̀kan fún un wọ́n sì ń kà láwọn náà ń tọ̀ èyí tó jáyà èyí tó jáde ìsì tó jọ́rọ̀ àwọn olùmọ̀ wọ́n rìn fáàsì gbò nǹkan ibi tí wọ́n sọ́ọ̀sì tí wọ́n ti mú òdòdó wá wọ́n jẹ́ kójú wọn tó èyí tó súnmọ́ èmi nínú àwọn imam èmi náà mo invite ẹ lọ pé ilé iṣẹ́ wa ń ṣe sẹ́mínà báyìí tó súnmọ́ èmi lèmi rí yẹn ọlọ́run ọmọ yìí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbòmí tí ọ̀bá ìmọ̀mù yẹn ń sọ fáwọn jàmọ́ wọn ó dẹ̀mẹ̀ ló ta ṣe rú ẹ̀ bí ẹlẹ́ẹ̀kejì ẹbì náà mọ̀ sáájú ló kọ́rọ́ ọ̀nà àbáyọ nínú bídíà nìyẹn a lè mọ̀ pé bídíà ò dá bídíà àbúrú ni káàsì kúrò mẹ́ nínú kótó àjúmọ̀ ló bá parí inú wá àti àgbàgbà ló bá parí ìgbésẹ̀ ọlágbé a bí ẹran àwọn tá aránṣẹ́ sí àbá ń tá aránṣẹ́ náà bó ti kàn wọ́n ló kàn wá náà sáàbà bí wọ́n a bí àwọn tá arántí wọn náà a máa ní mọ́sálásí tuntun yàtọ̀ sí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ táàmù patronize ẹ̀ pẹ̀lú wáàsí a máa bùkátà akákọ̀ tuntun bá a ṣe wà yí pé kò sẹ́nìkan tó lè kọ́ mọ́sálásí tuntun àbí ilẹ̀ títán àbí kò sí ìmọ̀mù tí ó mọ̀ ṣe kútùbà tí ó pèpè sí súnà ń bẹ̀ ẹ̀dá mọ́sálásí kọ́ tẹ bá lágbára ẹ̀ ẹ̀fà láwọn olùmọ̀lọ́kọ́ ẹ wálé mọ́mù sí tí ó máa pèpè sí tírà ọlọ́run tí ó máa fi tírà ọlọ́run pèpè àti súnà ànábì sallallahu ta'ala sallam ẹ wo àwọn àdúgbò tuntun tuntun táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń gbé tí mọ́sálásí kan bá ń jókòó lọ ń bẹ̀ báyìí àwọn oníbíyẹ́dẹ́ àmọ́ wá mọ́sálásí káàkiri ni ẹ dákun ní kọ́lé yẹn ẹ ní kọ́ mọ́sálásí yẹn ńjọ́ tó bá débẹ̀ ìgbèkúgbè wọ́n gbè sádùgbò mu gbogbo àfòmọ́ ẹ̀sìn àfòmọ́ tí ìsára ẹ̀sìn gbogbo ẹ̀ ló pè lẹ́sìn fáwọn èèyàn torí ẹ̀mọ́ ti mọ̀sáájì ó ṣe pàtàkì púpọ̀ ẹlòmíì tó gan ẹlòmíì tó kọ́ gan ò mọ rírì ẹ̀kún mọ́ pàtàkì ẹ̀ àwùjọ tí bá ń jẹ̀ ọlọ́run làwọn ẹ̀pẹ́ ilé ìjọsìn kan tí èdè ti Islam ẹnìkan sọ fún pé wo kí n wo ilé ìjọsìn yẹn o ó léyàn mẹ́rin ló kọ ó tóbi ta wà mẹ́fà ọláwọn mẹ́rin sọ pé ẹ fi ilẹ̀ fún wa èmi ò mọ̀ yẹ wọ́n sọ fún mi ni ọ̀kan tẹ́mi mọ̀ fún ara mi ẹ̀ tó kọ́ mẹ́ láyé báyìí nígbà tó lálé àwọn olówó tán ó ní ìwọ náà ìwọ náà fi nígbà tó ó níyì gbogbo owó tán kanjọ́ náà lọ́njẹ́ 50,000 ó lé díẹ̀ gbogbo ó tán pa ní lọ́ọ̀tì ọwọ́ bẹ̀rẹ̀ sí náwọ́ sí wọn ìwọ náà ìwọ náà bí 2000 lẹ́ ìwọ ó sì bẹ̀rù ọlọ́run ìwọ náà ìwọ náà fi 1000 kalẹ̀ wọ́n sì fi plan hàn yín tí kí wọ́n tó pè yín lóṣù tí ń bọ̀ kẹsọ pàṣẹ jù wọ́n pọ̀ bó ṣe ń sọ ní lọ́ọ̀tì nù ó ní 50000 yín ẹ̀kọ́ sákàǹtì ẹ̀kọ́ sáà sílẹ̀ fẹ́mi máa kọ́ ó ń bẹ lábúlé ẹ̀gbà báyìí olókèdè eléyìí onìkan ló kọ tán ọlọ́run wa mọ̀ iye irú ẹ̀ tó kọ tó ní tó nìkan dákọ́ nílẹ̀ yorùbá yìí ẹni tí mo ti sọ̀rọ̀ ẹ̀sìn bẹ̀lá yìí nínú ẹ̀mọ̀ tí mo wá rí pẹ̀lú oúntọ̀hún ẹni yẹn ni òun àkọ́kọ́ tí mo kọ́ rírọ̀ ẹ̀rí yóò ti tó bí sáńsìsì mélòó kan tẹ́mi mà tọwọ́ sán lọ́wọ́ ẹ̀yẹn kò sówó lọ́wọ́ kò sí lákàtì yóò sì tún padà lówó pé bá tó owó ni bá lóhùn sí mọ́ lówó ní náà ni ó lè gbà àwẹ̀ jàfà lọ ó lè tọrẹ ju olùmọ lọ mo á mọ̀ wò pé wọ́n ah, bóyá ìtọ́lọ́n fi ń sànú ẹni nìyí o ẹlẹ́ẹ̀kẹjọ àdáwọ́tí ìlàtí sáàlì yadan ẹ má àhàndùlá eléyìí ọyẹ̀ká sọ ọgbẹ̀ ó sì tún àyípadà ti bá níjọ́ ọ̀nà máa ń sọ pé tọba kíwò gbọ́dọ̀ níṣẹ́ kálukú ti gbàgbọ́ yé ní ìsìn ọ̀pọ̀ àgbọ́yé léyìn ti pọ̀ kọ́sàjẹ́ pé ṣe halal ẹ lọ sọ fún ọmọ yín pé tí ọ̀nà ti bá tún lọ lé kéwú iṣẹ́ àfáà náà tí ó mọ̀ sí náà nù èèyàn máa ń nímọ̀ láti fi sin ọlọ́run ni tí ó bá jẹ́ bábà kó jẹ́ bábà tí ó bá jẹ́ tílọ̀ kó jẹ́ tílọ̀ tí ó bá jágbẹ̀ kó jágbẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú iṣẹ́ halal ẹ jẹ́ káwọn ọmọ yín ó ní o torí ẹ̀ tí ò sí ọ̀ràn bídíà lọ́wọ́ gan láti pìlẹ̀ so ó ṣe pàtàkì gan àwọn oníbídíà tí wọ́n ti dàgbà lónìí táà lè sọ pé kí wọ́n lọ kọ́sẹ́ mọ́ wọ́n ní bàbá lè mọ́mù kan wípé àwọn náà tí ẹ bá ṣe pé bó ṣe rí ni mo ní sẹ́sì mọ̀ pẹ̀lú bàbá ìní ìsìn àti sọ pé kó mọ̀ dáko yóò ní bùkátà sí àwáyé ọmọ gbowó oṣù ọ̀rọ̀ yẹn tẹ̀lẹ̀ nìkan láwájọ ń sọ̀rọ̀ yẹn tí bàbá yẹn bá gbọ́ yé síbi pé kóun sọ bí díà ẹlẹ́ kóun máa dáko kò lè dámọ́ pẹ̀lú èyí irú àwọn eléyìn àbá wọn sí ìtún wọ́n yẹ́bà ọmọ ẹni pé wọ́n mọ̀ pé àwọn ọ̀nà kan wà táwọn ń gbà dojú ẹ̀sìn irú fáwọn èèyàn tí wọn ò tí ì rí ọ̀sánítì tí wọ́n bá sọ fún ọkọ́dá náà ẹ̀mọ̀ gba 30,000 lóṣù bàbá àmọ́ náà tẹ́ ń gba yìí kò bá mu àyè sọ fún ipò náà ti mọ wọ̀lá ìtẹ́lómi ó fọ̀nìkò náà ti mọ̀ gbogbo orú ẹni súnà dá sí ẹlẹ́ẹ̀kẹsàn tí mo fi só lẹ́nu ó ní ká máa ṣègbìyànjú lórí tẹ̀rìbíásìlì jíìlì náà ṣí tí ẹ bá ń wà àwọn ọ̀dọ́ tí wọ́n parí ìfìdáyì ìdádí lónìí wọn kọjá ìdádí tó tún tẹ̀síwájú ló parí ìtànàwí senior secondary school kéwú ss3 ti kéwú wọ́n sì di ológun oníbíbí àlọ́ rẹpẹtẹ ó sì mọ bẹ́ẹ̀ ni tó ṣe dọ̀tọ̀rá tẹ̀bọ́ kan gbà awé ẹ̀rí ni lọ́bìnrin tó gba dọ̀tọ̀rà ní nàìjíríà gangan tí èsì ti ké fa kódà àwọn tán gba masters lọ́bìnrin tó júrí o kọ́ tó máa fẹ́ tó gba dọ̀tọ̀rà nínú kéwú ṣe awẹ́wà àgàgà tó tán lọ jẹ́lẹ̀ lárọ́wá imi tẹ́ ti rọmọ lárọ́wá gan tí wọ́n yá balẹ̀ pé kí lọ kọ lọ́dún mẹ́rin kí lọ wọ̀láì ní conference hall tí gbogbo akẹ́kọ̀ọ́ kò jọ sí phd e tó jẹ́ lecturer wọ́n sì yá balẹ̀ lójúgbò yẹn akẹ́kọ̀ọ́ wọ́n mú thesis kan wọ́n sì sí méjì examiner sì sí méjì only from here to here we can talk láti bí síbí ó tún gbogbo ẹ̀kọ́ tí àwàdà ni ẹ̀wọ́n parí sànàwíyà lọ́wọ́ gbọ́rọ̀ ọ̀rẹ̀jẹ̀jì kẹkalẹ̀ lónà sọ́rọ̀ ẹ̀rí ṣékù a ní bùkátà sí tẹ́rìbíàtì àjíìlì náà ṣe àwọn ọ̀dọ́ tí ń bùkátà ń dìde bọ̀ tí wọ́n máa bá wọn tàná lórí ibi tí wọ́n wà a ní bùkátà sí àti mójútó àárín yẹn bí pẹ̀lú kádá àwọn mọ̀dárì ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ tí èsì kápaná níbi tí náà jóde kó máa ràn mọ́bọ̀ mí tó sì mú ibi tá a ti sólẹ̀ ẹnu lónìí ni kọ́nà kọ́ mọ́sá ràn ọlọ́wọ́ lórí bẹ́ẹ̀ kọ́nà kó sàlẹ̀ fún àgbègbè Allahumma inzil islam muslimin wa adilla shirka wal mushrikin adamiri اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون